ìzákùn lọ kọ́ ẹ̀ṣẹ́ ìzákùn lọ kọ́ ẹ̀ nínú àwọn ìbéèrè tó tún wà bí níbèrè sí ìbéèrè wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa kọ́lọ́kọ́ sàwọn afa àwọn olùmọ̀ lẹ́sìn olóore nípa pé pàtàkì àsọ̀lá wọ́n ní táwọn sì wá gbọ́ yé pé wọ́n ní ẹni tẹ́yìn bá ti mọ̀ ní páàgùn ní babaláwo hán àbáwọn afá àti ń yẹ nǹkan wò kọ̀tọ́ kéèyàn mọ̀ ṣe sọ̀lá lẹ́yìn àwọn táà sọ yìí wọ́n ní tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni táwọn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń yẹ sẹ́wù ládùúgbò tó ń wá táwọn wá àwọn wá lọ ìrìn àjò ráńpẹ́ kan àbí láàrin àdúgbò náà sáà ni àwa dákọ̀ táwọn ṣe sọ̀lá àwa di pé bàbá wọn lòún bá bá tí wọ́n ti síwájú pé pé ó lè àsọ̀lá wọ́n ní kàkà táwọn fi kírun lẹ́yìn ni ǹjẹ́ báwọn bá kí ìrun táwọn bá já àwọn táwọn kí wọ́n ní ẹ̀dá kùn jẹ́ àwọn ọ̀tẹ̀ ẹ̀dá kùn wọn fẹ́. ẹ̀dá àkọ́kọ́ náà tó bá ti dá lójú pé bàbá yìí ní àwọn tí máa ń claim pé òun mọ nǹkan ọ̀sẹ̀lẹ̀ ó mọ kọ̀kọ̀ ìyẹ̀ nǹkan wò ń pàpè mọ́ra ilmu lọ́ọ̀yì nínú àwọn ẹ̀ṣà ìmọ̀ ọlọ́run khasaisu ilmi Allah ọlọ́run bá ní kò sí ẹni tó mọ kó la ya'lamu al-ghayba illa Allah kò sí ẹni tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la fòun ọlọ́run òun náà tún wá ní òun náà mà àwọn ọmọ báwọn ṣe yẹ ọ̀la wò ọ̀la àwọn èèyàn gbogbo ọ̀nà tí bá ń gbà yẹ̀ wò omi nílò ní láìláì rárá tẹ̀sùbá àti gbogbo gbogbo kìnnìkan yèpẹ̀ ní atẹ́gùn ní aṣọ ní òhàn òhàn ní àwòrí àti gbogbo oníhàrán kẹsùbá ní òfìlọ́hún fi wò tí ń ṣe yàn tí ń ṣe ẹnìkan ẹni tí ọmọ tó lè ṣẹlẹ̀ sóhun láàrin ìṣẹ́jú àyà mìsíkì ẹ̀rí ẹni tó gùn gan ọ̀lẹ̀ ju nǹkan mi lọ. òun náà má fi kọ́rọ̀ rìn náà ni wọ́n ń pèpè àti gbogbo oríṣiríṣi àwọn tí máa wúlò ẹ̀ àwọn yẹ̀wò ẹwọ àwọn ọmọ ìtí ọjà sí àwọn olùlẹsìn tí ó sì gbé jáde kí ni gbé jáde tó bá ti jẹ́ pé irú àwọn èèyàn báyìí kò lẹ́tọ̀ọ́ kí yẹn ṣe sọlá lẹ́yìn wọn o kí yẹn kí yẹn tọ èèyàn wọn sì àdédé bá ara rẹ̀ lẹ́yìn wọn pé ọgá lágbájá ìmáàmù níbo <laughs> nǹkan tí yẹn ó ṣe ọ̀hún pé tó bá ti rí bẹ́ẹ̀ kò ní wulẹ̀ kírun yẹn o àmọ́ kejì kó wa lẹ́tọ̀ kó wa dájà máa mi lẹ̀ lẹ́yìn rẹ̀ fìtínà mi nù kọ́ra jáde tó ti rí bí àgbẹ̀ káà ẹ̀mí mi ò mọ̀ bí ó ṣe káwọn mi mọ́ mọ́ ó ṣe ṣe gbọ́dọ̀ pé àwọn míì náà mọ̀ àwọn kí lọ́wọ́ ṣe bóyá kankan náà ni wọ́n bóyá àwọn ọ̀dọ́ náà ní ìwọ gan ni máàmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àmọ́ wọ tó dá lójú yìí kò jáde yìí irú àwọn ìṣesí tó lè múru ẹni bẹ́ẹ̀ lọ kí ọ̀ràn tiẹ̀ láàyè mí ni so tó bá ti jẹ́ pé ìgbà láàyè ń bẹ fún ìkùtàn kí bóyá nísìnyí kìí ṣe mọ́sálásí ń bẹ àwọn àyè mí ń bẹ tó jẹ́ mọ̀sánlá wọ́n kà ra dẹ́díkétì wọ́n kà ra dẹ́mákétì àyè yẹn pé ẹnìbọ̀dì ó lè kí tiẹ̀ tó kó jẹ́ ká bá tí wọ́n lọ lẹ́yìn náà kó náà wá wá àwọn tí ọjọ́ kí jàmáà jẹ kó wọn jọ kí ṣùgbọ́n kó kírun torí pé man lam tasihha salatuhu li nafsi la tasihhu li ghayrihi ẹni tó ṣe pé bóun kí ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ ẹ̀ kó rọ̀ kí fẹ́lómi o ẹni tó ṣe kó bá kírun irun tí ẹ̀gbọ́n ò lálàáfíà fúnra rẹ̀ torí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n ń ṣe ìdè ààbò ilmul ghaib tó lóun mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la kò lè jẹ́ mùsùlùmí o irú òun báyìí bóun gá kí fún rẹ̀ nígbà tí fìtínà ni ọlọ́run ò lè gbà o dípò pé ó kì í wẹ̀ fún ẹ̀mí tó irú ẹni tó yẹ kó ń tọ̀ ọ̀hún ṣe ni pé kọ́ ara ṣe ara kó sì lọ kí tiẹ̀ níbo míì àfi kó kan kí tiẹ̀ tán kò tó di pé wọn ò kì í tiẹ̀ ní jama àbí yóò sì kì í ní àdákì náà ah, ó sì lè ó tó bá ti rí pé ó lè èèyàn lè jọ ìjàmá kọ́ mọ́ pọ̀ òun ni ó lè jí ìjàmá ìgbà tó kàn ó ń kírun yẹn lọ báyìí dé ọkàn rí pé à àbó sálámà tán ó kọjú sẹ́yìn náà à ẹ̀yin lágbájá mo wà so ó lè ṣe ó lè ó lè ó lè ó lè ó lè mọ̀ pé ó lè ṣe àlìfisọ́ọ̀l kọjá kó lẹ́yìn rẹ̀ kọ́dà kó ju bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn ó lẹ́tọ̀ kọjá ẹ̀rùn yẹn lẹ́yìn rẹ̀ kó sì lọ kí ẹ̀rùn tẹ̀ torí pé kí ni ẹ̀mí rẹ̀ ó gbé a ah, lágbájáre ìwọ àsọ̀lá ìwọ ẹ̀ mọ́lútì kò jọra wọn o wọ́n lè ẹ̀yìn mọ́ ẹ̀yìn dàgbà náà. ẹ̀rọ kùnú kọ́ inú èyí tí ẹ bá dáhùn tán láfikún bóyá lẹ́yìn bá ní wọn ní àdúgbò àbí lágbègbè náà ǹjẹ́ ó tọ́ kéèyàn sálámọ̀ sí irú wọn àbí tó má tẹ̀ sálámọ̀ sí wọn níbi ẹnu tí èèyàn gbọ́dọ̀ dáhùn lóhùn ìlọ́kùnrin kan. náà bẹ́ẹ̀ yìí di àlàyé so tí máa ti dé lẹ́wù jẹ́ alẹ́ sálámà sí mùsùlùmí àbí jẹ́ mùsùlùmí gan ìsìláàmù rẹ̀ kì í ṣe nǹkan tí èèyàn máa ń ké gìrà ṣe àṣìṣe pàápàá jùlọ báàbù yìí one jẹ́rú ẹni yìí jẹ́ èèyàn sì lọ bá ta ló sì lọ bá jẹ́ wọ́n ṣàlàyé fún pé nǹkan tí ń ṣe yìí nǹkan tó léwu ni talẹ́ni tó sì lọ bá jẹ́ni tó lè ṣàlàyé nǹkan yìí ni pé nǹkan báyìí báyìí so ẹlẹ́kẹta òun wá ni pé kí ni so ó ní ṣubú àní àbónífẹ̀ẹ́ náà gbogbo àwọn nǹkan yìí tí yẹn bá ti ṣe àwọn torí pẹ́lú mi ń bẹ kọ́lá àti lẹ́yìn tí ń ṣe tí ó sì máa ní wọn náà nábì kan ṣe ìrìn wọn náà nábì dèrè ìṣúná yóò sì rí ìkú rí kan ìrìn àdìsí kan bẹnu sọ yìí mùsùlùm wọn ní ànábì dèrè ìṣúná àmọ́ wọn sá bóyá ojú yìí ní dá aláàmù ẹlòmíín náà sì ní yóò ní wọn sọ pé ìmọ̀ kan wọn sọ pé ní tí ó mọ̀ àti ó ṣe lọ́la àmóhun náà kùránì náà ló ń bì í kí sáwé ó lè wí nǹkan rìn tí ó tí ò ní tòun yìí sí kó òun yẹ nǹkan wò àmóhun fi ń ṣe èrè ní ìṣèkára kan ló ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìran àwọn èèyàn báyìí èèyàn wà wádìí èèyàn sọ fún un pé kó tó di pé èèyàn ṣe káàdì mọ́ọ̀kì èèyàn ṣe kí káàdì ìgbìyànjú èèyàn ti ṣe tó bá ti wá tó stage. gẹ́gẹ́ bí òní ẹlẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí tọ́líbù làálù àfi kó jẹ́ wípé kìíní tó bá ti wá dáyàn lójú pé táì torí kọ́lù mi ń ṣe nǹkan yìí kí n gbé pamọ́ táwọn èèyàn mọ̀ ẹ kàn máa gbọ́ ni pé àwọn kan ń yẹ nǹkan wò àwọn kan ní àà nìkan ọ̀ka mọ́ o ó sì ló wọ̀n yẹ òun kó sì máa máa pé ò yẹ yóò sì ní wọ́n sì wọ́n sì lè bí ẹlòmíì tí wọ́n péjọ pọ̀ báyìí sọ àwọn èèyàn ń accuse bẹ́ẹ̀ yẹ nǹkan òye èmi adúlá lòun ṣe nù lé kíní kàkìnìkà sẹ́dúkúrò yín bẹ́ẹ̀ kìsì pé yẹn kàn wá tẹ́kì stand èèyàn àfùgbà téèyàn bá rí gbámú pé lágbájá lágbájá olóòlù bórùjì oníbórùjì àti ìkíní kan olùpapọ̀ òṣìṣọ́ pé sọ téèyàn bá wá rí ẹ̀hún pé à. Ah, àjẹpọ̀ òun náà ó rí nǹkan yẹn gẹ́gẹ́ bíi bíkíni bí ewu tí òun náà ò lè gbé jáde ṣètìlì báwọn so ló fi jẹ́ pé lẹ́bù bí yóò ṣe bá ṣùgbọ́n o nítorí kí tí wọ́n yàtọ̀ ni pé kódà kí yẹn ti ní element of doubtness ọ̀dà nísìnyí ẹnìkan bẹ bóyá ń yẹ nǹkan wò nítòótọ́ ṣùgbọ́n ń sọ fáwọn èèyàn pé wọn ò yẹ kankan o àbí kó yẹ kó ń ṣe nǹkan yìí wà ní a ah, òun ṣe ń tòótọ́ àmọ́ òun ti pàtì òun ò ṣe mọ́ jọ̀ǹjọ̀ǹ òun máa ń ṣe ti kò òun ti pàtì àwọn kan sọ pé ń ṣe sọ̀rọ̀ rẹ ti rújú àbí òrújú irú àwọn ṣe yìí ètò bí ọ̀nà safer side èyí ó gbìyànjú kí má jẹ́ kó yẹn. àmọ́ kò túmọ̀ sí pé yẹn sì máa wò pé mùsùlùmí sì ni bọ̀tọ̀rọ̀ rẹ̀ tí clear síyàn tó bá wá clear tán gbọ́n ní ètò àṣọ pé síbẹ̀ lẹ́yìn ẹ̀sìn kìíní yìí ni tó ẹ̀sìn bẹ́ẹ̀ ni ìrìn àjò òkùnkùn yìí ìwà yìí tó yẹ kó lè ba ìsìlámù yẹn jẹ́ ó lè ṣe ṣé ẹ mọ̀ pé ntọ́lọ́wọ́n bá wí nì ṣé ẹ pé ntánẹ́bí wí nì gbogbo ẹni tó bá lọ lé yẹmí wò gan lásán ọlọ́run ò ní gbà àrùn rẹ̀ fógójì ọjọ́ ọ̀dọ́ yín gan náà wọ́n ń wá ẹ̀sìlẹ̀ ẹ̀sẹ̀ mọ́ ẹ̀sìlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti wá ní fact àmọ́ kí ẹ̀ka kẹfín torí pẹ́ lómi rẹ̀ ti túbá torí pẹ́ lómi ọ̀tọ̀ ni ti ń ṣe gan táwọn ẹ̀sìn sọ pé nǹkan ti ń ṣe ni ẹ̀rí ẹlòmí lè bẹ ó jẹ́ pé yọkàn ní abàní bẹ̀ lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ pé irọ́ ní nǹkan báwọn yẹn pẹ̀lú ògùn àti bí àwọn ẹni ọlọ́run wọ́n ti ní ọ̀rọ̀ yín ọ̀dà yọ̀ òun náà ti mọ̀ pé ẹ̀sà tún kàjáde ni ọ̀fẹ́ ẹ̀sà fẹ́ gbà ó kò sí kò mọ kankan tí ń wí ọmọ tí ń wí àmọ́ ó mọ̀ pé gbájú ọ̀rọ̀ òun ṣe onípẹ̀lú ògùn ọlọ́run a ti fi ọ̀rọ̀ yìí lọ àwọn lọ́wọ́ níyà yọkàn wí ìkú yìí kan ni wọn lọ sáà gbọ́ pé wọ́n ń wí òun náà ń wí but ntí wọn gbájú ọ̀rọ̀ òun ṣe ń tiẹ̀ tó máa bèrè ọ̀yẹ́ yẹ wọn wá wíwá fún wọn òun ní. nǹkan ò ní jáde àwọn kan bẹ̀bẹ̀ so irú eléyìí òkúrọ̀ nù kò túmọ̀ sí wípé kò lè ṣe ìyẹn fásitì nù òye agágá wò irọ́ lásán àmúna mà ṣùgbọ́n onídùn wọn jẹ náà ni olójáwó náà sáà ni gbogbo nǹkan kékeré ní ṣe ìjáwó irú èèyàn báyìí àwọn náà bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ kọ́lá bá lẹ́lòmí yóò tún náà wàlá òun ní kankan wá òun ní kankan àmọ́ à òun bá òun lẹ́nu dé wọ́n bá wọlé wá à àwọn náà gbà pé yẹs wọ́n rí wòlé ọlọ́run tó ń mọ àwọn òun ṣe dà so àwọn mi sì ń bẹ ẹlòmí sì ń bẹ pàákọ̀ ìrìnàjò rẹ̀ jí ó jí nǹkan ṣùgbọ́n tọ̀ ní ojú táwọn èèyàn tó fi wọ̀ ń ta ẹlòmíì ọ̀nà ìyípo nítòsí nítòsí náà ló wà ṣùgbọ́n ojú táwọn èèyàn fi ń wò ojú ọ̀nà jíjìn ni gbogbo ẹ̀ kó tó lè dé lẹ́wù kéèyàn tó máa sàrámà kéèyàn máa hàké kọ irú onítọ̀hún sọ̀tìyé torí pé tó bá ṣe ọ̀rọ̀ ádámù tẹ̀sílìm kéèyàn máa sàrámà síyàn àwọn oríṣiríṣi ẹlòmíì bẹ́ẹ̀ kèé ṣe ń pé ó di kèfèrí àmọ́ torí iṣẹ́ bú ti ń bẹ lọ́wọ́ ẹ̀ èèyàn fẹ́ fi bá a wí irú ẹni báyìí ó láwọn àdájọ́ tó dé ǹjẹ́ àìkò sálámà sí ǹjẹ́ ó láǹfààní kan tí ó ṣe tí ò bá ti ní kò wúlò èèyàn kàn tó fi dá wàhálà lẹ́nu ẹlòmíín sì ń bẹ èèyàn ti rí i wípé kìí ṣe ẹni tó lẹ́tọ̀ọ́ sí i ní nínú Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so báàbù yìí báàbù tó nídìí àlàyé ni àti àwọn òfin tó dé tí yóò fi wá mọ̀ òun ni ká mọ irú ìyàwó gangan tí yóò fi mọ irú ipò tó tọ́ sí níbi irú nǹkan báyìí wallahu ta'ala a'la wa a'lam allahumma salli wa sallim wa barik ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in àsìkò àìṣà ó ti wọlé àbí àbí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 نعم بسعيبي نعم ẹni wo ni inú náà kò jọ àní ẹ̀ káàbọ̀ irú eléyìn à òun ń tẹ́ ẹ̀kẹ́ bí bá lòun ti ń bá yín lòun òun ní tiẹ̀ káàbọ̀ sí i ẹ̀yin náà ẹ̀ ń rọ̀bà kí ẹ̀kú ẹ̀ ń lẹ́ńbẹ̀ òun ẹ̀yìn máa wòsì ìsàlẹ̀ wòsì sálámà yẹn sọtí ẹ̀yìn sọ sàlámà lẹ́kùn sírò ẹni bẹ́ẹ̀ o ń bàtí ẹ̀fẹ́ kí tọ́lá lómi ó lè jẹ́ pé ládùúgbò òun náà náà rí ní kinní kan ẹ̀ ń òun sóti ó sì máa bá tiẹ̀ lọ nítorí tẹ̀sílìm nítorí kí nǹkan lè ẹ̀sà àwọn tó bá ṣe pé ẹni tó yẹ kí sẹ́rí ewu tí ń bẹ ẹlòmíì ń bẹ tó ṣe pé bóyá ó lè jẹ́ pé òun náà ní kìnní kan ládùúgbò àbí nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ra o ẹkú kalẹ̀ tọ̀ kò ní jù báwọn náà lọ àmọ́ sálámà ó ní ìwọ rẹ̀ tó tóbi tó sì jẹ́ pé ẹni tó bá dàyàn lójú wípé yálà mùsùlùmí ni tù ẹni tí yẹn fẹ́ fi kèsì ẹ̀yẹn torí pé al-aslu fi taslim ìpìlẹ̀ lórí sálámà òun náà kí yẹn máa faka ṣùgbọ́n kò ọ̀rọ̀ faka dé ọ̀dọ̀ ẹlẹ́bọ abẹ́ni tí èsì mùsùlùmí. so abẹni tó yẹ pé ìsìláàmù rẹ̀ ń bẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n ti padà di ẹni tó ti kú nínú ìsìláàmù ògbóró àwọn èèyàn báyìí kò lẹ́tọ̀ kí èèyàn máa sálámà sí wọn rárá pẹ̀lú ó sì léwu gan ẹ̀ṣẹ̀ sí ni wallahu ta'ala ala wa ala.